صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار أرقف الأمر أبا لبر جلو أبا لا نجلو أشركنا أتجارة فوان نبوى محمد sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì ó bá wọn ará ilé ànábì ó bá wọn sàábì rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rin ìlànà tí ànábì sílẹ̀ títí di ọjọ́ kan tó ṣe pé la yanfa'u malu wala manun illa man ata Allaha bi qalbi salim ibadallah àtúrawa fi orí ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ tí a ti máa bára wa wò àlàyé ọ̀kan nínú àwọn tíra tí a ń pè ní Riyadu Salihin kitabu Riyadu Salihin eléyìí tí al-Imamu annáwàwí tí wọ́n kójọ láti ṣe wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti àkójọ ọ̀rọ̀ annabawa Muhammad sallallahu alaihi wasallam inṣàlá rahman a máa tẹ̀síwájú lónìí pẹ̀lú chapter 72 báàbù tahrimul kibru wal باب تحريم الكبر والإعجاب يعني الكبر والإعجاب باب في أولاد يعني باب التودع وخفض الجناء للمحملين ojúmọ́nà yẹn ń sọ èyí tí a wò kọjá òun ìyá apá ẹni fún àwọn onígbàgbọ́ òdodo nà báàbù tó wá tẹ̀lé òun fẹ́ ṣe lálàyé fún wa nípa kíni nípa ìtànpè ní alkiboru wal kí la ń pè ní kíburu kí la ń pè ní ojúbù al-ujub wal-i'jab kí ló ń pè ní kíburu ní gbólóhùn èdè yorùbá tó rọjú dáadáa òun náà ní ká sọ wípé ìgbéraga wal-ujub ká sọ wípé òun náà pọ́n mọ́ kíburu àmọ́ àwọn afáà mi gbà wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìgbéraga àti ìríra ẹni tán kíyàn ríra ẹ̀ tán wípé àfèmí àfèmí àfèmí so èèyàn ló fà tí àwọn abájútọ wípé ẹ̀rí àkíbùrú kàmàkọ́lá Sheikh Al-Uthaymeen rahimahullahu rahmatan wasi'a فباين الكبر هو الترفع واعتقاد الإنسان نفسه أنه كبير وأنه فوق الناس وأن له فضلا عليهم فباين إتما كبر الترفع ونحن نكيه ما جيره كما فاره كما فاره كما قطع wọ ìtìkọ́dù ìntán àbí kí ọmọ èèyàn wọn máa rò lẹ́mìí ààrẹ wípé aná òkèrè à mo mà tóbi o kọ́mọ èèyàn máa rò lẹ́mìí ààrẹ wípé à mo ń tóbi gan wà á lọ fáwọn kọ̀nà ó dàbí tó ń tóbi dé òun ju gbogbo èèyàn lọ kò sí kankan tó tuntun mọ́ wà á nà láhùn fọ́dùlà nàlẹ́ kódà bẹ́ẹ̀ ni òun lọ́lá lórí gbogbo ẹni tó máa ti bá pàdé kò sí akẹgbẹ́ mi ní gbogbo èèyàn kò sẹ́ni tó wò jùlọ òun lọ́lá lórí gbogbo wọn ó mẹ́ni náà kò mẹ́ni náà ó sàrí rẹ̀ ní rí pé òun tà tóbi òun nípò jù lọ òun lọ́lá jù ní lọ bàbá yìí ní kán pè ní alikébúrú nìyẹn wọ́n ní wàá mọ ìjà ẹ̀wárí ìjábùn tiẹ̀ àyẹ̀rọ̀ ìǹtán àmàlù nàfúù. fàyọ̀ ìjàbùbí wọ́n ní òní kí ọmọ èdè èèyàn ó wo iṣẹ́ tó ṣe iṣẹ́ kan tó ṣe pàtó nínú iṣẹ́ fàyọ̀ ìjàbùbí kó wá jọrọ ẹ̀ lójú látara tẹ́ látara tẹ́ tó ṣe kó wá ṣe kí ni kó jọrọ ẹ̀ lójú látara tẹ́ pé àá mo eléyìí mo máa gúdù gan o èmi máa gúdù o bí ẹ̀ka tó wà tó lè ṣerú so ẹ̀rí pé alkeburu kéèyàn fan rẹ̀ kó fọn títóbi ara rẹ̀ àlèyànjá kéèyàn wo iṣẹ́ tó ṣe kó wá jọra ẹ̀ lójú látara kíni látara iṣẹ́ náà wọ́yẹ̀ tààzọ́mà wú wọ́yẹ̀ tẹ̀síìrù wú iṣẹ́ tó ṣe yẹn náà bákan náà òun náà ló gbéṣẹ́ yẹn tóbi fún rẹ̀ ẹ mọ nínú iṣẹ́ ọmọ èèyàn nínú nǹkan tó ṣe òun náà ni ó máa òní òṣìṣẹ́ òní ó máa máàkì òní ó máa kó ara ẹ̀ fún rẹ̀ náà ká iṣẹ́ yẹn good ọlọ́run láti mo ṣe yẹn mo good gan mo good jiddan tí màá ti ṣe kò sáà tó tún lè àfa ẹ̀yìn orí pé kéèyàn tí mo ṣe yẹn rí pé ó pọ̀ ni òun náà ló máa máa fún ara eré ara ẹ̀ ìjọra ẹni lójú lórí kíni lórí iṣẹ́ tó ṣe bàbá yìí ṣe kọ̀fẹ́ mí sheikh salih al-Uthaymin rahimahullah أما يواني فالإعجاب يكون في العمل أني أهلي جوني يدرني لوجو èyàn máa ṣẹlẹ̀ látara iṣẹ́ téèyàn bá ṣe yẹ̀kúnú fìlà àmàlì àmàlì yẹn látara iṣẹ́ téèyàn bá ṣe wẹ́l kíbrù yẹ̀kúnú fi náà ẹ̀wárí kíbrù ń tiẹ̀ òun ó máa bẹ nínú ọkàn èèyàn yóò máa bẹ nínú ọkàn ẹ̀ àwọn actions tó bá ń ṣe lẹ́wà fi máa rí yálà fìlkàlà nínú ọ̀rọ̀ àwọn fìlàfàálì àbáwọn iṣẹ́ tó máa yẹ máa gbà ẹni ẹni máa ṣe ó ń ṣègbéraga bọ̀tọ́ ní àlè ìjáàb ni ó jẹ́ ìta máa rí òun ó hàn báyìí yóò máa tọ́ jáde látara iṣẹ́ tó ṣe. Àwọn àfáà ni ìyóò máa ti wá wípé alkidur yóò máa jẹ́ filkulub wá alẹ́jà filaman yóò máa jẹ́ iṣẹ́ tí èèyàn bá ṣe tó kíburu ó jẹ́ iṣẹ́ ìjábò jẹ́ iṣẹ́ tá a ṣe kí ni àti títà bákan méjì wọ́n tún lè ṣiṣẹ́ wọnú ara wọn bákan náà àwọn àfáà yìí ní àlàyé tí wọ́n bá ṣe lórí eléyìí bákan náà tọ́lá tún wo nǹkan míì táwọn àfáà míì náà tún kọ kàmáwónú tazib al-akhlaq bàbá yìí tó ṣe tóra ìwọ́n ní al-kibr wọ́n ní ẹ̀rí káńpé ní kíbùrù wà i'tizam al-insan nafsu òun náà ní kọ́mẹ̀dé yẹn kó máa gbé rẹ̀ tóbi kórí rẹ̀ tán wà istihsan ma fihi min al-fada'il kó wá máa fọn rere àwọn iṣẹ́ tó ṣe àwọn dáadáa tó wà lọ́wọ́ ẹ̀ kó máa fọn rere ẹ̀ wọlé tó di náà torí pé ẹni tó ń ṣe léyìí nǹkan kó máa jáde nàtíjà kó máa jáde látara nǹkan tó ṣe yẹ sọ́dọ̀ ẹlòmíì kí ni nàtíjà náà wọlé ìsìhánà tó di náà kó wá máa yẹpẹrẹ àwọn èèyàn wọ́n ìsìgárù hùm kó máa fojú kéré wọn àdá. man يجب at-tawaddu lahu kó wá máa gbẹ̀rẹ̀ ga lórí àwọn tó ṣe pé ó yẹ kó rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún kò tí tíyàn bá ti ń wà mọ́tòmọ́tò yóò máa fojú ṣe kíni yóò máa fojú rí ní àwọn èèyàn kan tí ìyẹn pa àwọn tó jù lọ dáadáa láwọn tó jù lọ dáadáa fọ́dìlẹ̀m lọ́lá àti nípò ni àbí láti àwọn kan míì tíyàn bá ń fọn rẹ̀ tó ń rí rẹ̀ tán tó àrí wípé bàbá ìṣe dáadáa tó sọ pé ìtafẹ́tìrìtì ní báàbù yẹn wọ́n ní báàbù tààrí mọ̀lùkébù wọlé àìjà ojúmọ̀ ìgbẹ́tọ̀ nípa ìṣeléwọ̀ àìkébùrù ìgbéraga wọlé àìjà àti ìríra ẹni tán wọ́n ní ojúmọ̀nà tó ṣe ní èèwọ̀ tó bàbá tí kò yí wa wípé alkibur wal hijab haram méjèèjì ń ta ṣe léwọ̀ ni tá a fẹ́ kùtùkù mí èyí tẹ́ ẹ kan nínú àwọn ìṣe dáadáa tá a fẹ́ rí lọ́dọ̀ onígbàgbọ́ òdodo yálà lọ́kùnrin ní àbí lóbìnrin a fẹ́ kéèyàn ní gbéraga tó ń ti gbogbo ń tó wù kó lè jẹ tó ń ti gbogbo ń tó wù kó lè ní má ṣègbéraga má ṣe mutómutọ́ má rí rẹ tán lórí àwọn nǹkan tó bá ṣe èyí ló pa bàbá yìí rahimahullah wọ́n fi kó àwọn ayat min al-Qur'an wọ́n fi kó wọn wá àwọn àyà tí wọ́n kó wá láti inú alukur'ani ó lọ bí mẹ́rin àyà àkọ́kọ́ èyí ń bẹ nu suratul Qasas àyà kìíní àyà eighty three ẹ fún mi kur'ani suratul Qasas àyà eighty three ẹ wo àyà ẹlẹ́ẹ̀kejì èyí ń bẹ nu suratul Isra àyà thirty seven àyà ẹlẹ́ẹ̀kẹta. ayẹ lẹ́ẹ̀kẹta ìyẹn mẹ́nu ẹ̀rọ suratul Qasas ayẹ three ayẹ lẹ́ẹ̀kẹta ìyẹn mẹ́nu suratul Luqman ayẹ eighteen ìtúwájẹ́lẹ̀ kẹrin ìyẹn tún wà nínú suratul Qasas bákan náà náà yẹn a máa wò yẹn papọ̀ wọn látara tọ́lọ́wọ́n bá ní kíọ́lá tó fi dá wa lẹ́kọ̀ọ́ nípa àwọn tó kọjá káàkọ̀tán kọ́ọ̀rùn tí àwọn ẹmọ́ ń pè ní kárùn náà kọ́ọ̀rùn tọ́lọ́wọ́n bá ní kíọ́lá sọ̀rọ̀ ń pa rẹ̀. ìtàdé ń wò yìí ìtọ́lọ́wọ́n bá ní kíọ́lá ẹ̀sùn tọ́lọ́wọ́n bá ní kíọ́lá ti kan gangan nìyẹn ó tó di pé ó padà di kí ẹni ìyà níwájú ọlọ́run bàbá wọn ní sọ́ràtù Qasas láti àyà seventy six láti àyà seventy six àti sọ́ràtù Qasas ní chapter twenty eight ẹ̀kọ́ ni ọ̀ṣọ́ so tábàtì lọ wò láti àyà seventy six pẹ̀lú ọ̀bàdìkẹ́ láti bẹ̀rẹ̀ ọlọ́run ní bismillahir rahmanir rahim. إن قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما إن مفاتئه لتنوء بالعزبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا فأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الحرب إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علمي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في ديناته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان الله وما كان من المنتصرين عباد الله ọlọ́run àríkẹ́lá ní iná kọrúnà kánà ní nǹkan mi Musa ọlọ́run ní ẹ̀rí kọrúnà ní nǹkan mi Musa nínú àwọn ìran ànábì Musa ni kọrúnà tẹ̀rí yẹn nínú àwọn ìran ànábì Musa apá àwọn nínú àwọn onítàsí bẹ́nu kẹsí mu kẹsí ó bẹ́nu kúrúsì bí ká pé nínú nǹkan mi Musa tọ́lọ́run àríkẹ́lá sọ yẹn pé kì í ṣe nínú àwọn ìjọ Musa nìkan kódà ó ẹni pé ọmọ ọmọ àbúrò bàbá Musa tó ti pé Musa ń jẹ́ ọ̀nkù fún òun jẹ́ ní ìtì fún Musa ibùdó àmì ẹ̀ ni wọ́n níbi tó súnmọ́ dé ọlọ́wà ni sàbàgọ̀ àlẹ́yìn wọ́n ti pé ó ń bẹ nínú àwọn ìran alẹ́bí Musa ní ìsàlátù ọ̀sálàm sàbàgọ̀ àlẹ́yìn ó tayọ àlà ó kọjá àlà ó ṣe dírímọ́kà ilé àwọn èèyàn rẹ̀ ó ṣe lù wọn lérí kí ló fà á wà àtẹ́yìnà òmìnà ìkùnú ọlọ́run torí pé a fún ní pẹpẹ ọ̀rọ̀ ní tó ṣokùnfà ti ẹ̀yìn ẹ o ọlọ́run ní wà àtẹ́yìnà òmìnà ìkùnú a fún ní pẹpẹ ọ̀rọ̀ pẹpẹ ọ̀rọ̀ tó ṣe pé má iná mẹ́fà àti àhú pẹpẹ ọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ àwọn pẹpẹ ọ̀rọ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́tà ní òbílẹ̀ ọ̀sùn lè kú wọ́n sì máa gbin agbégbin ni agbégbin kò ń ṣe àwọn dúkìá rẹ̀ o kọ́kọ́rọ́ àwọn dúkìá yẹn kọ́kọ́rọ́ lé kọ́kọ́rọ́ tí ìbàyí kọ́kọ́rọ́ tí ìbàyí wọ́n nígbà tó wá fẹ́ jáde ṣe àwọn kọ́kọ́rọ́ yẹn kó wọn jáde nígbà tó bá ti fẹ́ jáde tó bá tún fẹ́ ṣe ìyanran rẹ̀ tó fẹ́ ṣe dàrú rẹ̀ tó fẹ́ ṣe wọ́n ní wọ́n ní kó ní tó dín ní um, ọ̀tọ̀ta ara fún mi sixty uh, camel orí sixty camel yẹn wọ́n máa kó àwọn kọ́kọ́rọ́ yẹn wọ́n máa kó sẹ́yìn àwọn àwọn wọ́n máa kó sẹ́yìn wọn láti wá kó sẹ́yìn wọn tán àwọn wọ́n máa gbin báyìí ni ní àwọn èèyàn tí wọ́n tóbi wọ́n kó sẹ́yìn yẹn tán wọ́n àbọ̀sájú yóò máa lọ ní yóò máa rìn lọ káàkiri wọ́n ètò ọ̀pọ̀lọpọ̀ àlekè ọlá fi ròyìn ọlọ́run fẹ́ fi kìíní yẹn ó fẹ́ ṣe ìlànà ìlàkà fún wọn bẹ̀ yẹn wípé kí kọ́kọ́rọ́ pẹpẹ ọ̀rọ̀ rẹ̀ àwọn aládùn yẹn tó ń bá gbé wọ́n gbin àwọn fákànlẹ̀ lẹ́tàlóhùn bìlẹ̀ ọ̀sùbà tí ó lè kú wà bìlẹ̀ ọ̀sùbà ó ní yóò mọ̀ bẹ́ láàrin àlẹ́ ọ̀sùbà yóò mọ̀ bẹ́ láàrin èèyàn méjì sí mẹ́wàá àwọn èèyàn tí wọ́n gbé wọ́n ní kó má máa ya yọ̀pọ̀ra lórí àwọn kìnìún wọ̀nyí torí pé iná ńlá àlá yuhibbul farihin ọlọ́run bá òun nífẹ̀ẹ́ ayọ̀kọ̀rá wọ́n tún wá ṣe wá àti fún àwọn èèyàn rẹ̀ tó ń ṣe kí ni tó ń kọjá làlé lórí àwọn ẹni wá ń ṣe wá àti fún wọn ni wà tẹ́kì kí máa tákà láwùdá àfihàn ìtọ́lọ́wọ́n bá lékẹ́ láti fún ẹ nínú ọ̀rọ̀ fi wá àlùkìyàmà wàlẹ̀ àtàǹsànà tí bá kàmínà dúnìyà tó ń ti bẹ́ẹ̀ náà má gbàgbé ìpín ilé ayé níbàyí wà á sì kàmá àtọ̀nà láwùlé yìí wọ́n á máa ṣe dáadáa bọ́lọ̀ màlìkẹ́lá ṣe ṣe dáadáa sí wọn náà wọ́n lè àtẹ́bẹ̀ ìfàsáàt tìlhàd má máa fọ́ ìbàjẹ́ káàkiri lórí ilẹ̀ iná láàláyò ẹgbọ́n mọ̀fìdé ọlọ́run màlìkẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó bá ṣe kíni tó bá ń fọ́n ìbàjẹ́ kí ni èsì tí kọ́rù náà mú jáde ẹ̀dá àdàlà ẹ̀fáwọn èèyàn ti ṣe wá àtúntún látara àwọn iṣẹ́ rẹ̀ òun wá oníwà fún létí rẹ̀ ni kọ́ọ̀dà kọ́rù náà wá dára pé ìnáma òtítù wú àìlà ìlú hindi ìtọ́lọ̀ ọba àlékẹ́lá fún mi kò dédé fún mi ó fún mi látara tó ń bẹ lọ́dọ̀ mi ni subhanallah tẹ́lá lọ wọ́n táwọn àfa onítẹ̀síìrì sọ pẹ̀lú gbólóhùn yìí pé ìnáma òtítù wú àìlà ìlú hindi ọlọ́run fún mi látara ìmọ̀ tí mo ní tó ń bẹ lọ́dọ̀ mi àwọn àfọ onítẹ̀síìrì sọ lórí pé ó túmọ̀ sí pé ọlọ́run sọ fọ́nrán ń sèyànràn yẹn ó ń ṣe ìgbéraga burúkú pé ọlọ́run fún mi torí pé ó mà wípé èmi náà ni mo tọ́ sí àwọn tí òfin kò fún wọn àmọ́ mà pé mi tọ́jú òun náà tó bẹ̀ kó má fún mi. wọ́n pé ìgbéraga burúkú pátápátá omi ó iná máa ò títí wọ́n àìlà àìlì mìíràn ó àwọn alámíyá àlàm àná láàpọ̀jù àhàlẹ́kà mi kọ̀ ọlọ́run ti gbà pé awalam ya'lam anna Allaha kílẹ̀ yóò mọ̀ wípé ọlọ́wọ́n ọba àlékè ọlá kọ̀dí ahlaka min qabli ó ti pa àwọn èèyàn rún síwájú rẹ̀ nàìkúrú nínú àwọn ìran tí wọ́n ti kọjá man huwa ashaddu min quwwa àwọn tó ṣe wípé wọ́n ní agbára jù lọ wà aktharu jam'a tí wọ́n ti rí ọ̀rọ̀ kójọ tí wọ́n ti kójọ jù lọ wọ́n sọ wípé àwọn ọlọ́run pé innama utituhu ala ilmi indi lọ́wọ́ túmọ̀ sí pé gbogbo ẹni tí ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká gbọ́dọ̀ ẹ̀ yé ṣé ó túmọ̀ sí pé gbogbo ẹni tó ní ọlá tó ní owó ṣé ìtumọ̀ ẹni pé ọlọ́run bàlíkẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ pé fún lówó ṣé ìtumọ̀ ẹni yẹn torí tí o máa wà tiẹ́fù ẹlòmíràn rí olówó báyìí pé ah ọlọ́run o màṣàlá àwọn eléyìí àìmọye ẹlòmíràn ti pé owó tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ àdánwò ló jẹ́ fún un. gẹ́gẹ́ bí kọ́rùn àdánwò ló jẹ́ fún ẹ̀kọ́ yẹn kùránì kọ́ wa ní ẹ̀kọ́ yẹn bí báyìí ẹ̀wọ̀n tó tẹ̀lé fàkọ́rọ̀jà wọ̀lá ìfà làǹdùnú bí ìmùn mùjìrìmùn ọlọ́ọ̀ni ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ nípa ẹ̀ṣẹ̀ àwọn òkè èèyàn ìyá ọlọ́run fi jẹ wọn òwúlẹ̀ ní ìjọba pa ìfẹ́ wọn fàkọ́rọ̀jà alẹ́ ó jáde sí àwọn èèyàn nígbà tó fẹ́ rìnrìn ìgbéraga ọlọ́lẹ́dí náà yuriduna àyà tàdúnìyà ẹ̀rọ wọn sí ẹ̀mí ilé ayé ń bẹ lẹ́mìí wọn àwọn wọn fìtì báyìí wípé yàrá ìtàlánà mísìlámà ó ti ẹ̀kọ́ rù ìbáṣepọ̀ ọlọ́run fún wa ní nǹkan tó fún kárú náà ìbáṣe wípé ọlọ́run fún ẹ̀kọ́ yóò ti máa ṣàwọn náà kẹ́lómi tó máa rí torí mọ́tò kan Bugatti àbórí kíni oríṣiríṣi bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ gbogbo ìpè orí bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi àbí Lagos àbórí lẹ́kan ẹ̀mà tẹ́mi ó ẹ̀mí ó sáré wà máa àwọn èèyàn náà àwọn èèyàn fìgbà ìpè ìhà lẹ́yìn tà náà lánàá mi sílá máa ń fi àkọ̀rù ní ìbá ṣe pé ọlọ́run ọba fún wa ní tó fún kọ́ọ́rù náà iná pẹ̀lú àgbẹ̀ eléyìí máa ní nǹkan lọ́wọ́ o àwọn eléyìí ti lọ wọ́n ti jẹ níwájú ọlọ́run ẹ jẹ́ ká dé nǹkan mọ́lẹ̀ o nígbà dé mọ́lẹ̀ ni wípé ṣé gbogbo ẹni tọ́lọ́run bá fún ní dúkìá ó nífẹ̀ẹ́ ìtumọ̀ dúkìá tọ́lọ́run fi tó túmọ̀ sí bọ́lọ́run nífẹ̀ẹ́ ni. Adam Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó mẹ́nu musnad ahmad sheikh albani ní hadith wa hadith sahih ọládìí tó lálàáfíà ni wọ́n ní oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní inna Allah azza wa jal yu'ti ad-dunya man yuhib wa man la yuhib wa la yu'ti ad illa liman ahabba wọ́n ní oúnjẹ lọ ní iná láhà ẹ̀rí ọlọ́run ọba azawajal ọba adékẹ́ọ́lá yóò ti dúnìyà yóò máa fún ilé ayé yóò máa gbé ilé ayé fún máa ń yọ̀ ṣíbù wà máa là ẹni tó nífẹ̀ẹ́ àtẹni ò nífẹ̀ẹ́ ẹ̀mú tí wọ́n bá tún wò practically gan-an tàbá wò ẹ fẹ́ rí pé àwọn tó yà kò kí ìnáná mọ́tò ẹ̀ tún fẹ́ lówó jù àwọn mọ́tò ẹ̀ ṣe kí ni àná wọn fẹ́ lówó jù ìwọ ájì àti ọba lé àfa ọ̀rọ̀ àmọ́bí wa ṣe lé tòkùn má jẹ kó sáré àsápajúdé ṣàwátì ọlọ́run ni àwọn tó ń ra mọ́tò ṣe wọ́n lórí méjì ṣàwátì ọlọ́run tòun túmọ̀ sí pé torí pé ó ti ra mọ́tò yẹn ó ti di olólùfẹ́ ọlọ́run súdánù náà ìfọkúsọ nìyẹn torí pé ilé ayé ìtọ́lọ́ǹsọ èyí tó ń ṣe ọlọ́run fi yé wa ni wípé ọlọ́run bá ní kí ló fún ẹni tó bá nífẹ̀ẹ́ láyé ẹni tí ò nífẹ̀ẹ́ náà yóò fún ọ̀nà láyé wọ̀lẹ̀ yóò ti dín ìlà lìmọ́n àhàbà àmọ́ ọlọ́run ò ní yàtọ̀ lẹ́sìn àfẹ́tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ẹ̀sìn ní ọ̀rọ̀ wọ̀bìdálìkà fàlìyàtànáfàtì mùtànàfìsùn ẹ̀sìn yìí ni kẹ́ láàmọ̀ fi léra wa láàmọ̀ fi sojú kòkò ara wa pé ah lágbèjá ṣe báyìí ah ó ti dára èmi náà fẹ́ ṣe tayọ ẹ̀ àmọ́ ilé ayé òtàn rẹ̀ torí pé ọlọ́wọ́n ọba ìyá tutù rí kọlìmọ̀ yẹ ṣááwù wọ̀yẹ kọ̀dírìlà atẹ́lẹ̀ ayé fẹ́ tó bá wù á dẹ̀ fún mẹ́ẹ̀lómi òtàbọ̀rọ̀ ọlọ́kọ̀ ikọ̀ lọ́dọ̀ ibi ọ̀dọ̀ kárùn-ún yìí pé ó túmọ̀ sí pé ẹ̀ńtọ́nà máa fúnlẹ̀ ayé ṣó nífẹ̀ẹ́ ni rárá kò rí bẹ́ẹ̀ wàláhì kò rí bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́dẹ ti yànnà náà fún wa sallallahu alayhi wa sallam yóò fún ní yóò fún tó bá wù láyé tó nífẹ̀ẹ́ tí ò nífẹ̀ẹ́ ama dín ama àmọ́ ìgbàgbọ́ ẹ̀sìn ọlọ́run nífẹ̀ẹ́ nìkan tó bá nífẹ̀ẹ́ o tẹmọ̀ pé títí àwọn tí ìṣekọ́rù tó wọ̀ lójú inú àwọn yẹn ìtọ́mújáde ni pé ah ìbá ti pọ́lọ̀ fún wa ní tó fún kárù náà yéé ha ìbá mọ̀ dá o ẹ wọ àwọn ọ̀ràn kejì àwọn ọ̀ràn kejì wọn wà qala alladhina utul ilma àwọn ọ̀ràn kejì àwọn tó ṣe pé àwọn tún nímọ̀ nípa ọlọ́run àti ìṣe tí kárúnà ń ṣe yìí kí làwọn sọ àníwọ̀ ilẹ̀ kún à ó mà ṣe yìí o sàwọ́bù lá ìkọ́ ìrùn lìmọ̀n àmàna wà ánìlà sọ̀lìhàn wọn ni ẹ̀rí orí àtọ̀dọ̀ ọlọ́run ẹ̀sán àtọ̀dọ̀ ọlọ́run kọ́ ìrùn eléyìí lóore ó lóore ju kí ni ó lóore ju tí kárúnà ń pàrẹ́ yìí lọ lìmọ̀n àmàna wà ánìlà sọ̀lìhàn gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa táwọn pé àwọn ti ṣe kí ni wọ́n ti gbá kíní ẹ̀ dànù wọ́n ti gbá kíní ẹ̀ dànù àwọn ní ẹ̀ wáyé làkún ẹ̀yìn ó mà ṣe yín o tọ́wọ́bù ìkọ́ ìrùn orin ọlọ́run eléyìí ló fi ń da jù ló fi lóore jùlọ lìmọ́n àmàna wà á nílò sọ̀lí àn fún gbogbo ẹni tó bá ṣiṣẹ́ eré ó dẹ̀ nígbàgbọ́nú ọlọ́run wàláyùlà kọ́ha ìlà sọ̀bìrún ẹnìkan wà ní ríru eléyìí àbọ̀tọ́ ṣe kí ni tí wọ́n bá lè ṣe sùúrù tó lè ṣe sùúrù tẹ̀lé ọba tó dá wọn. gbogbo ohun tó wù káwọn yẹn lè dìmú èyí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ju ìyẹn lọ èyí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ṣe kí ni ó ju ìyẹn lọ. tọ́ba nu hadith tó ń bẹ nínú ó bẹnu kọ́sùn kọ́sùn bẹnu kọ́sùn tó bẹnu عثمان آه، والترمذي وبين مسند واحمد بقنا عبد العزيز بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قالوا ان شاء الله صار يا الله بعد كلا صبيبي اعددت لعبادي صالحين ما لا عين راعت ولا اذن سمعت ولا خطر على قلب بشر فاقرأوا إن شئت فلا تعلم نفس ما أخفي له من قرة أعين جزاء بما كانوا يعملون wọ́n ní oṣù ọ̀rọ̀ orúkọ wípé ọlọ́wọ́n ọba adẹ́dà ń sọ báyìí wọ́n hadithi muttafaqun ala sihhatihi hadithi tí Bukhari Muslim gbà wá ni àwọn onísúnmọ́nù àwọn onímọ̀tò wọ́n gbà wá so hadith tó lálàáfíà ni kò sí dáàtún pẹ̀ rárá so àfẹntórí ẹ̀ bá ti gbálẹ̀ bíi ti àfáàyín tó wà ní alágége mẹ́rin àbí mo ló wà àtàwọn mò ń wo ẹbí ẹjọ́ ní kánú kánú àwọn àkìláàbùn ajá wọn ó ní àmọ́gbà hadith látọ́jú ti ọlọ́run àgbà àtọ̀wá nígbà hadith ànábì àti èyí tó bá takò làákàyè wa làákàyè tó bá yí tako làákàyè wà mú à ah, ṣe ọ̀rọ̀ mà dé o àti làákàyè ọ̀mùtí àti làákàyè kírímìnà nu wọn náà àti làákàyè nídìínà nu wọn àti làákàyè jàtìjàtì fáwọn anáyé wọn ó ní àgbà àti tànàbí ẹ̀mùfà inú mi dùn gàá ah, ó ń sọ dáadáa ó láti tó bá ti tako làákàyè tó tako làákàyè wa táwọn náà rí tó gbé sí làákàyè ẹ̀ ah, àti mo ní àwọn eléyìí wọ́n fẹ́ bẹ ìtàn ọlọ́run jẹ́ ni ọlọ́run màlìkẹ́ ló sì padà sí kí ni yóò padà rọ́ọ̀lù wọn àbíláàbí wọn sẹ́rí ní alámùhàmà sallallahu alaihi wasallam oní ọlọ́run ní àdájù lé ìbáàdì sọ̀rìn mo ti palẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn ẹrú mi rẹ̀ máa lá àìnù rọ́ọ̀t in tó ṣe wípé ojú ò tí ì rírí wàlà àwùzùnù sẹ́mìà etí ò tí ì gbọ́rí wàlà kọ́tọ̀r àlà qalbi kódà ọkọ mi ò tí ì rorú yẹn rí ó ní ọlọ́run ni mo ti palẹ́sẹ̀ kalẹ̀ nínú àlùjánnà fáwọn ẹrú mi re ní tó ṣe pé ojú ò tí ì rírí etí ò tí ì gbọ́ rí kódà ọkàn gan ò tí ì rò rí ẹ̀rọ káyà tó wájú alukur'an tẹ̀bá fẹ́ ayáwo ni náà tó máa ń sọ́ra tó sájìrà ayá eighteen tọ́lọ́ ní fala ta'lam nafsun ma ukhfiya lahum min qurratin a'yun kò sí ẹ̀mí kan tó mọ ní tá a ti kalẹ̀ fún nínú ìdẹ̀kùndẹ̀ra fala ta'lam nafsun ma ukhfiya lahum min qurratin a'yun jaza'an bima kanu ya'malun eléyìí ó máa jẹ́ ẹ̀san fún wọn lórí iṣẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe. àwọn onímọ̀ anú wa nú àwọn ìran mú ká àwọn tètè ń fèsì báyìí pé àà ó mà ṣe yín o ìdájí ńlẹ̀ tó wà lọ́wọ́ kọ́rù nìyẹn ní tó wà lọ́dọ̀ ọlọ́run ọba adẹ́dà ó ṣe kí ni ó jù yẹn lọ tẹ́rí báyẹn kí wá ní parí ẹ̀ ìbádọ́lá kí ni ìgbẹ̀yìn kárúnà ọlọ́ni fàkàsọ́fìnà bí i wọ̀bìdárì ìlàb ọlọ́ni àwọ̀ ọlọ́run àwa tẹ kárúnà àtẹ̀rí sínú ilẹ̀ àti àwọn dúkìá rẹ̀ àwọn ilé rẹ̀ ajẹ́kó ṣe kí ni ajẹ́kó tẹ̀rí sínú ilẹ̀ fàmàkánà láwùmí fi àtìyàn sùrù náà wú mẹ́ńdọ́nìlá yóò sẹ́ni kankan tó lè gbálẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò sẹ́ni kankan tó lè ràn lọ́wọ́ kó níbi ntọ́lọ́run ṣe kí n tó ń fi jẹ́ yà wà máa káànà mí lẹ́nu mọ̀ tẹ̀sírí òun gan kò ní ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún rẹ̀ nígbà tí ọlọ́run bá nìkan ṣe kí ni tó dé látara ìgbéraga tó ń ṣe kí ni tó ṣokùnfà ìgbéraga rẹ̀ owó tó ní lọ́wọ́ dúkìá rẹ̀ ẹ ti báyẹn ọlọ́ni wà á fà àlẹ́bínà tàmánà màkánà òwú bìlẹ̀ àmì àwọn atọ́ṣe wípé wọ́n ń ro kan dáadáa tó ń bẹ lọ́wọ́ kárúnà pé káwọn náà nírú ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ lánàá yẹ̀kùlú náà nígbà tí wọ́n rí ìyà tó jẹ́ tọ́lọ́hún fi ṣèyà fún yẹ̀kùlú àná àti báyìí wọ́n kà á nà láàyè tuntun rí sọ̀rìmọ́ yẹ̀ṣáwù ní ìbádìí wọ́yẹ̀ tìdé pé àwọn èèyàn mọ̀ wípé ọlọ́run ló máa ń tẹ́pẹrẹ sí àrísìkí fẹ́ni tó bá wù nínú ẹrú rẹ̀ wọ̀nyá kìdí ó sì máa ń fún máwọn ẹlòmíì ni lẹ́wùlà mánàláwà aléìnà tí ìbá ṣe pé ah, ọlọ́run tànù wa ni làkàtàfà dínà ọlọ́run bá mọ̀ sí àwọn náà rìṣà ẹni tó ń sọ pé kó lówó yẹn bẹ́ẹ̀ tó wọn náà bá rí bíi tiẹ̀ ìyá tí ó jẹ́ yẹn náà yóò ṣe kí ni òní ó jẹ́ ọ̀wọ́ náà làkàtàfà dínà wáyé kà á nà wúlá yìí ìbáṣe wípé àwọn kẹfẹ́ yìí mọ̀ pé kò yẹ káwọn máa ṣe kí n káwọn máa yọ ayọ̀ pọ̀rá ọlọ́run ibi táwọn ìwà tuntun ní tilka dáàrú àkírà ọlọ́run ní ẹ̀ẹ́rí ilé ìgbẹ̀yìn mẹ̀jẹ̀ àlù hàlì lẹ́dínà láàyò rí ìdúnà olúwọ̀ fìlà àdùwọ̀lá pàtàkì àwọn tá a ṣe ilé ìgbẹ̀yìn yẹn fún òun làwọn tó ṣe wípé àwọn tí wọ́n fẹ́ máa ṣe gàárù lórí ilẹ̀ ọlọ́run tí wọ́n ti fẹ́ máa ti bàjẹ́ alùkìyàmà tá ń sọ àlùjọ́nà ọlọ́run ta palétè kalẹ̀ nàìjíríàlù hali lẹ́dínà láàyò rìdúnà olúwa fìlà àbíwálà fàṣàd. àwọn tá a palétè fún ó làwọn tó ṣe wípé wọn ní máa ṣe gàrú lórí ilẹ̀ wọn dẹ̀ ní máa fọ́n ìwà bàjẹ́ wal aqibatu lil muttaqin ìgbẹ̀yìn ta ló ní àwọn olùpáyọ̀ ọlọ́run ibadallah tí a bá wo ìtọ́lọ̀bà alíkẹ́ọ́lá tó sàlàyé fún nípa ọ̀rọ̀ kárùnì eléyìí tí tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa kí èèyàn sọ rẹ̀ látara kíni látara ìmáṣe girimankai ìmáṣe alkébùrù mọ́tò ẹni tí ò tó nǹkan yóò máa pèrè ní mẹ́ta yóò wá jọrọ ẹ lójú kò sẹ́nì kankan tó jọ lójú wàláhì ìsìláàmù ṣe kí ni ìsìláàmù kórìí rẹ̀ má jọrọ ẹ lójú táwọn èèyàn má jọrọ ẹ lójú tí ọba tó dá ẹ rẹ̀rẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí báàbù àtàwọn àdọ̀ ẹ̀yìn tí islam pèpè fún nìyẹn islam pèpè sí ibi kí ni ìgbéraga. ayàwó tún ni bàbá yìí lò tẹ́bá lówó nú súrọ́tù al-Isra ọlọ́run bàríkẹ́lá ní wàlá tamshi fil ardi marha innaka lan takhriqa al-'abd wa lan tablugha al-jibala sula kí ni tọ́lọ́mù àdìkẹ́ lásán mẹ́ ọlọ́ni wala tamshi fil ardi marha ẹ má máa rìnrìn gírímọ́ǹkà ìyìmọ́tò lórí ilẹ̀ ọlọ́run má máa rìnrìn mọ́tò lórí ilẹ̀ ọlọ́run innaka lan takhriqa al-ard ó lè rílẹ̀ yẹn ni pé ó lè falẹ̀ ya wa lan tablugha al-jibala tula gbogbo tí bó ṣe wù kó kẹ tó kó ẹnìmọ̀ tó ò lè ga tó àpáta tó gbogbo òrìn ẹ náà ó wà ó ní measurement bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìrìn ẹ ní measurement kó rìn ní gàrú kó rìn ní afẹ́ kó ṣe gbogbo ẹ̀ kó fún rẹ ibi tí wàá rìn náà kò lè kò ṣe kí ẹ̀mí gbàtà wá rí àwọn bí àwọn ọmọ wa táwọn náà bá wà lórí wọ́n máa lo ìtọ̀ láti wọ́n ní sáfù ẹ̀rọ àwọn mí lọ́mọdé sáfù yóò wá ga tán àwọn ṣeré ni o yóò wá ga tán láì rí pé gbogbo bí tó lè tó lè ga tán yẹn mọ́ ibi tó tó bá kúrú ẹni bí tẹ̀sẹ̀ mọ́ náà ni ó dé mọ́. má ṣe mọ́tòmọ́tò lórí ilẹ̀ ọlọ́run iná kàlà ń tẹ́kọ̀rí kọlà ó lè falẹ̀ ọlọ́run yá wà láń tẹ̀bílú ayàwó tó ń bàbá yìí lò ayà tó ń bẹ nínú سورة ونية سورة اللقمان آية كما قالوني ولا تصاعر خدك للناس سورة اللقمان با وما يصرى ولا تصاعر خدك للناس ولا تمشي في العرض مرحى إن الله لا يحب كل مقتال فخور لا تصاعر خدك للناس ما تقول تبجوات والله دعوية لأنتم يقرون nǹkan òyìn ní pátánù oríṣiríṣi wọ́n ń bá sọ̀rọ̀ ní o ó wá gbójú sẹ́gbẹ̀ ó ti túbọ̀ ẹ̀fọ́ láì sọ̀rọ̀ gan ó ti ṣe kí ni ó ti nítumọ̀ kí ló ń sọ kí ló ń sọ gan kí ló ń sọ àwọn tó máa ń pa ilé dáadáa àwọn obìnrin máa ń pa ẹ̀ gan àwọn obìnrin máa ń pa ẹ̀ àga àwọn young sister wa náà wá ti ń lò jáàbù báyìí tó náà ti mashallah kò tiẹ̀ ẹ̀ẹ́dì kankan ìjọ lójúmọ́ ẹnì kan kò jọ lójúmọ́ wọ́n lè máa bá a sọ̀rọ̀ àkàn agbójúkú ọmọ ẹ̀ kí ló ń sọ kí ló ń sọ kí lára lè wí subhanallah ẹni tó ṣe yẹn fún ó ti ṣe kí ni ó ṣe látara wípé ìgbéraga gbé ẹ wọ̀ ó dẹ̀ ṣe ìyẹpẹrẹ ó ṣe ìyáàna ẹnìyẹn inú àkọsí Islam tó ṣe kí ni tó léwa kún bẹ́ẹ̀ àyìnlá tó parí ìkọ̀dá àkàlì náà má gbójú ẹ̀ kú lọ́dọ̀ àwọn èèyàn lẹ́nu tó ń yẹ pẹ̀lẹ́ wọn wà látẹ́mì ṣìkì láàdì márùn-ún má rí ìrìn mọ́tòmọ́tò lórí ilẹ̀ iná láàlá yóò gbó kó lámọ̀ tá a lè fàkọ́ ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn onífàárí onírìn ìgbéraga ọlọ́run ṣe kí ni ọlọ́run bá adẹ́dà kò nífẹ̀ẹ́ wọn ìbádàlá bàbá wo àwọn àyà àti yìí ní alukur'an tí bàbá yìí tí wọ́n mú wá wọ́n fi ń ṣe ẹ̀rí fún wa wípé nínú kí ìsìlámù ṣe léwọ̀ òní kí ni alkeburu ìgbéraga ìjáàb àti ìjọra ẹni lójú alkeburu ìgbéraga ìjáàb ìjọra ẹni lójú kí yẹn jọra ẹ lójú kórí rẹ̀ tán látara kí ni látara ìtí ò nítumọ̀ lọ títí. àwọn eléyìí ni àwọn àyà àwọn àhàdìsì tó ń bẹ́nu báàbù yìí àwọn àhàdìsì ń lọ bí bí méje mélòó kan síra wọn èyí tá bá rí mú níbẹ̀ náà ni so ẹni tó ṣe pé àánú ọmọ lọ sí kí ni àmọ́ lọ mú ìkú fún wa. ta ló gba àhàdìsì alákọ̀ọ́kọ́ wa abdullahi bin mas'ud radiyallahu anhu. wọ́n ni wàhánà abdullahi bin mas'ud radiyallahu anhu. عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال الرجل إن الرجل يحب أن يكون ثوبه حسن ونعله حسن قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمس النار رواه مسلم وني عبد الله بن مسعود رضي الله عنه ó ní ó ń ṣe ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́lá ẹ̀kọ́ bá tó wáyé pé la yadkhulu al-jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibr àkọ́kọ́ وهذا هو شاهد في هذا الحديث هذا هو شاهد eléyìí ẹ̀rí tá a fẹ́ mú ẹ̀rí tá a fẹ́ mú kápá wo tààrífù ẹlẹ́ẹ̀kejì sani Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ̀rọ̀ nípa alkebùrù oṣù ọlọ́run tó pẹ́yìn náà pẹ́yìn mímí o ó ní làyẹ́tì kò lò jẹ́nà kò ní wà jẹ́nà máa ń ká nà fi pọ́lbì yìí mi pọ́ọ̀lù dára mi ń pèdà ẹ tó bá ṣe wípé ó ń bẹ nínú gbáyà rẹ̀ èyí tó kéré bí ọmọ náà dún nínú kíni nínú ìgbéraga mi pọ́ọ̀lù dára èyí tó kéré bí ọmọ náà dún subhanallah tẹ̀ pé ọ̀rọ̀ yẹn léwu díẹ̀ èyí tó kéré pátápátá mìkọ́lù zarra àmọ́ yá àmà mìkọ́lù zarra tí ń kọ́ ìran yàrá wàmà yá àmà mìkọ́lù zarra tí ṣàrọ̀ yàrá ẹ tó bá ń ṣiṣẹ́ rẹ̀ léyìí tó kéré bí ọmọ náà gún olóòṣì kí ni yóò rí bọ́lá ti sọ ẹ tó bá ti ṣiṣẹ́ bí náà léyìí tó kéré bí ọmọ náà gún olóòṣì kí ni yóò rí gbólóhùn lọ́rọ́ tó bá lo mìkọ́lù zarra in tó kéré tó ṣe wípé ẹfẹ́ ẹ má lè dá a mà nínú sọ́rọ́tò Luqman nígbà tí wọ́n bá yin kọ́kọ́ mọ̀ ní ya bunayya innaha in taku mithqala habbatin min khardal fatakun fi sakhra aw fi samawati aw fi al-ard ya'ti biha Allah inna Allaha latifun khabir ó ní ìrẹ́ ọmọ mi tó bá ṣe wípé tó bá ṣe ní iṣẹ́ èyí tó kéré bí wóró wóró àgbàdo misqala abat min khardal wóró àgbàdo tó kéré fatakun fi sakhra kí ni láti kéré ma kó wá lọ kó sínú àpáta alfamawaat àbí kó lọ kó sí sọ́mà kékeré mọ̀ yẹn àwọn silhab àbí kó sínú lẹ̀ yá àti bí àlá gbogbo bí kí n tó bá wà bó ṣe kéré mà yẹn ọlọ́run ṣe kí ni yóò mú jáde kó lè bá ṣe kí láti gba ẹ̀san rẹ̀ tó kan kò ní sá lọ ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó wá ń kì í nílọ̀ fún wa ká lè ti etí ọmọlúwàbí wa pé kẹ́ o láyé kọlùjánà kò ní wà àlùjánà o man kana fi qalbihi mithqalu dharrat min kidri ẹni tó bá ń bẹ nínú báyà rẹ̀ èyí tó kéré bí ọmọ náà gún nínú kíni nínú ìgbéraga ìwà ìgbéraga ẹ̀bá àbẹ̀lá ẹ̀nà pé tá a kọ́ bẹ̀rẹ̀ ní wípé ẹ̀dúró alkeburu wal ijab àríkẹ́ eléyìí minal kabáyìr nínú àwọn kabáyìr ni torí pé ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti fi ìjẹniníyà tó nípọn àlùwàhíd ìbánidágbére ìyà ọ́ wọ́n ti fi punishment tó nípọn sí àrípé ìlànkàbáyé nínú àwọn ẹ̀ṣẹ̀ ìpanirun ni àlùkàbáyé ni tó àlùkíbùrù ìlànkàbáyé náà ó ń ṣe wọn tó ń ti pé tíyàn bá kó sínú ẹ̀ kò ní ṣe kí ni kò ní wọ àlùjánnà ìbéèrè wa máa jáde wípé ṣé ayùkẹ́fìrò náà bìkàdáyé ṣé àmà alìkàfàrà àwọn èèyàn látara alìkàdáyé ẹ̀ṣẹ̀ ńlá pé ń tá a mọ̀ ní wípé ọlọ́run àdìgbò tó máa ń kúrò pé iná lára yẹ́tìr àyùṣìrákàbí wọ́yẹ́tìr máa dúnà dálíkà límà yẹ̀ṣà. gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run ò ní ló lè ṣàforíjì ẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ kí ni ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba dẹ́dà ọlọ́run ní ṣàforíjì ẹ̀ but ṣé a lè àwọn yẹn lè wọnú látara alkadayo ni àbí a lè kàfárá yàn látara alkadayo èsì ẹ̀ ní wípé rárá èyí tó wà ń bíbáyìí ọ̀nà méjì ló pín sí yàní alkebùrù alkebùrù anilhaq wa karahatul abd wa alkebùrù ala alkhalq àkọ́kọ́ ó ní alkebùrù anilhaq wa karahatul abd kí a ṣe gírímánkáì níbi kíni níbi òdodo kódẹ̀ kórìíra òdodo yẹn eléyìí ìdájọ́ ẹ̀ kò rújú rárá wọ́n wá ti ọ̀rọ̀ ọlọ́run sí yàn kó dẹ̀ ṣe kí ni kó wá ṣe gírímọ́ńkáì kó má gbà ó tún wá kórìíra ọ̀rọ̀ ọlọ́run yẹn ìdájọ́ ẹni pé tó bá ṣerú eléyìí fọwọ́ káàfin ó ti ṣe kí ni ó ti fi kèfèrí àwọn àyà nínú Al-Qur'an tàbí fi bá kí pọ̀ dáadáa ó wà dáadáa. حنتوزع قلاته شيطانه نيه قالوا وإذ قال للملائكة اسجدوا لعدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين خلاص الله سبحانه وتعالى منافقي وإذا قيل له اتق الله أخذته العزة بالعثم قال فحسبه جهنم ولا بئس المعاد nípa àwọn mùnáfíkì ni ọlọ́run ni wọ́n ní dàkí ilẹ̀ láwọn ìtẹ́ nígbà tó wá sọ fún wọn wípé páyọ̀ ọlọ́run akazẹ́tò lè ẹ̀ẹ́dà lè ẹ̀ẹ́sì wọ́n ní mọ́tòmọ́tò bírímọ́ká yóò wá gbé wọn káwa náà ló ń bá ẹ tí máa ṣe kí ló máa ṣẹlẹ̀ ah, ọlọ́run ní fàásù jahannam ah, àlùjànnà ti tó fáwọn ilé àlùjànnà náà ní kéèsì ẹ wọn àbí ìsàmì hard ìtúnṣàkóbá fún ìtọ́nù nìyẹn alkiburu anilhat ìṣe gírímánkáì tí kíni tí òdodo eléyìí ń kọ́ ní kèfèrí ìyẹn ni pé wọ́n ti ọ̀rọ̀ ọlọ́run tí ẹ̀ àwọn kèfèrí kò sí tó kó bá wọn náà ti pé wọn ṣe táà ti gbà ní tánàbí mu wá sallallahu alayhi wa sallam wọn ṣe táà gbà tòmátàmà tí mùsùlùmí bá tẹ̀ mùsùlùmí tó ní al tó pe kẹ́lìmọ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah ní tí ó gbé jáde kó nínú ìsìlámù yẹn tí ó lágbára ni. tí mùsùlùmí tó bá ṣe ọlọ́run yóò máa bẹ ní ẹlẹ́ṣẹ̀ ìmọ̀ bóyá ẹ̀ṣẹ̀ kékeré ni àṣìgáàrò eh, minal ma'asi wal kibar àbí ńláńlá ni táǹkì náà kàbáyò èyí tó bá jẹ́ nínú ẹ̀ máa dá máa tí ò bá ti ṣe ìtẹ̀láàlù ẹ̀ tí ò bá ti ṣe é lẹ́tọ̀ọ́ lápẹjù ẹ tó mutí sékèké yìí ni àbí mùsùlùmí àwa mùsùlùmí mùsùlùmí ni lójú ọ̀gbà tí ò bá ti ṣe ọtí yẹn lẹ́tọ̀ọ́ wípé àánú o ká máa mutí wà nínú Islam ẹ̀tọ́ ni kò sí ndẹ́fẹ́ sọ ẹ̀tọ́ ni tí ò bá ti ṣe yẹn àwa mùsùlùmí kó bá ṣe táwùgbà lórí ẹ̀ ọlọ́run ó fàforíjì fún àmọ́ tí wàá ṣe táwùbà lórí ẹ̀ṣẹ̀ yẹn tó bá gbabẹ̀ kú yóò máa bẹ táàtà mashiyatullah lábẹ́ màṣíyà ọlọ́run tó tí a bá ṣe alkabahir tó bá túbá ọlọ́run àdìkẹ́ ló gba tábẹ̀ torí pé àdéhùn ọlọ́run yẹn ẹgbẹ́ wa ti ṣe táwùbà túbú ila Allahi tawbatan nasuha ọlọ́run ṣe kíni ọlọ́run àdìkẹ́ ló gba tábà àwọn tó bá ṣe alkabahir alkabira min kò wá túbá sí ìjáde láyé òun náà bá sọ pé yóò máa bẹ káàtà mashiyatullah bó wu ọlọ́run ọlọ́run lè fìyà jẹ bó wu ọlọ́run ọlọ́run lè ṣe kí ni ọlọ́run lè ọlọ́run lè firi ẹ̀. tó ìyẹn òun ní tádìí ti mú wa pé láyé olú jannata man fi qalbihi mithqalu dharra min kibr kò ní wà lùjánná ẹni tó bá ń bẹ nínú gbáyà rẹ̀ èyí tó kéré bí ọmọ náà gún nínú kíni nínú ìgbéraga pàkọ́lá rọ́jù lọ́lọ́pẹ̀ kan bẹ̀ lọ́wọ́ ànábì wípé à inna rajula yuhibbu an yakuna thawbuhu hasan wa naluhu hasan ó ní à wọ́n rí èèyàn kan tó ṣe wípé ó nífẹ̀ẹ́ aṣọ tó máa wọ̀ ó máa jẹ́ aṣọ tó wà òkè tó fáìn wa naluhu hasan bàtà tó wọ̀ tẹ́tẹ́ bàtà tó fáìn ni kí ni a máa tọ́ ń parú yẹn báyìí kí lè sọ sallallahu alayhi wa sallam mo ṣe náà ní inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba ọba tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ tó bá ṣe kí ni ẹni tó bá rẹwà. ọlọ́run ọba ọba tó rẹwà ni ó nífẹ̀ẹ́ tó bá ṣe kí ni ẹni tó bá rẹwà. eléyìí ó fi hàn wá ó fi hàn wá ìgbà tí ìkànnì ní ọ̀rọ̀ ìmọ̀ ńlá wọ́n ń sàlàyé àdìsán lóyún ó túmọ̀ sí pé yálà tọ́lọ́bá tó lè ilmi nìyẹn ni o àbí mùsùlùmí ni o akẹ́kọ̀ọ́ máa hàn fáwọn èèyàn ní hálà tó ṣe kí ni tí ó rẹwà jùlọ kó máa neat all the time ìlà ló wọ̀ ni kó neat bàtà ló wọ̀ ni kó neat aṣọ ló wọ̀ ni torí wípé ìṣe rẹ̀ yẹn yóò tún ṣe kí ni yóò tún fa àwọn èèyàn lójú mára bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yóò fa àwọn lójú mára wọ́n ní eléyìí òun ni tá a fẹ́ torí pé mẹ́nu ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá ń pé ọlọ́run ọba iná láà yuhibbu an yura asaru ni'matihi ala khalqi ọlọ́run nífẹ̀ẹ́ kó máa rí àpẹẹrẹ ìdẹ̀ra rẹ̀ ìdẹ̀kùn rẹ̀ lára ẹrú ẹ̀ Imran ibn Hussein náà ló jáde ńjọ́ kan Imran ibn Hussein náà jáde ó wá kó sí aṣọ tó rẹ̀ àwọn èèyàn tó wá wà nínú àwọn aráàlú àwọn ti ẹni aṣọ yìí máa fáyín gan kò wọrú ẹ̀ ó wá ń sọ fún mi pé òun gbọ́ tó ń ṣe ọlọ́run sọ̀lá àlọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ṣe ìdẹ̀ra fún ọlọ́run nífẹ̀ẹ́ kó mọ rí àpẹẹrẹ ìdẹ̀ra yẹn lára ẹrú ẹ̀ ẹ̀rí báyẹn kí ẹ ní appear in the best form fáwọn èèyàn nínú àwọn dáadáa tàtẹ́yìn ẹ̀tẹ́kẹ́tẹ́ ànábì fún tàbí yẹn ó fún létí àwọn ni ó ń ṣe ọlọ́run wa ní àmọ́ o àìkébúrú níta ń pè ní ìgbéraga bátọ́rù hap kíyàn bo òdodo mọ́lẹ̀ wà gáàmtù náà ó dẹ̀ máa ṣe kí ni kó máa yẹpẹrẹ àwọn èèyàn. torí pé nǹkan tó wọ̀ yẹn èyí tó wọ̀ nínú akọ àbẹ́yìn tó ní nínú mà àwọn kiri yẹn tí ò bá sọ́ra rẹ̀ ó lè padà ṣe àkóbá wa nítorí pé wọ́n sọ kó wá rí gbogbo àwọn míì tó máa mú wa kó wá rí wọn ní ẹni yẹpẹrẹ gẹ̀ǹtó ìwọ ló dáa jù ìwọ ló ní ju àwọn yẹn alákùtà ni wọ́n ẹ̀rí báyìí hadith tó tẹ̀lé sálámà bùnà àkùwà a ní ten minutes left sálámà bùnà àkùwà rọ́jà lọ́wọ́ àni oní àná rọ́jùlá hakala ẹ̀ńdà rọ̀túnlá sallallahu alaihi wasallam bí shimalihi ó ní arákùnrin kan ó ń jẹun níbi tí àná muhammad sallallahu alaihi wasallam tó wà ọlọ́wà ń jẹun pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ fàkọ́lá àmì bàtà bàtà pé kúl bí yaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ kọ́ọ̀là ọlọ́kùnrin wa dáhùn pé láàṣẹ̀tẹ̀ à mi ò lè jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún kọ́ọ̀là aláàjọ àtúnlẹ̀ gbà pé látàtọ̀ ta o sì nílè fi ọwọ́ yẹn onílè ṣe onílè fi jẹun yẹn mọ́ tó sọ yẹn. wọ́n ti rẹ̀ pé mẹ́mà náà rú ìlànà kejì kò sí tó kọ arákùnrin yẹn di bẹ́ẹ̀ kò sí tó kọ̀ fún láti má gbọ́rọ̀ Eh, ewu látàrọ oúnjẹ nǹkan míì tó àwọn yẹn tó jọra wọn lójú wọ́n ṣe náà sọ pé má jẹun pẹ̀lú ọwọ́ òsì jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ó wá sọ wọn pé lásìkò èmi ò lè mi lè ṣe yẹn ah, ẹ bá bíi kékeré ẹ tí wàá fẹ́ gba nǹkan ẹ tí wàá fẹ́ gba òdodo tẹ bá sọ fún un ẹnbú yorùbá ní pẹ̀lẹ́ ńlá kọ ó lábo bí ẹ ṣe máa sọ̀rọ̀ ẹ ti mà mi lè lọ́wọ́ ọ̀tún tẹ́sán yẹn ẹlẹ́tẹ̀kẹtẹ̀ ànábì ṣe pèlè lóò dẹ̀ nílé lò ó wọn ni kò sí tó fẹ́lẹ́ ìfún láti má gbọ́n tánàbì sọ yẹn ju kí ni ju ìgbéraga kọ́ọ́lá wọn ni fàmárọ̀ fà á ilẹ̀ fàyè kò sì rí ọwọ́ yẹn kò sì rí gbé má lọ sẹ́nu ẹ̀ láíláí kò rí gbé má torí pé àbálí ṣe pè fún lẹ́sẹ̀kẹsẹ̀ látara kí ni látara ìgbéraga àwọn ọ̀tọ̀mọ̀ tí wọ́n fi ń jẹun àwọn àmàlù kairat àwọn fàdọ́lù àmàlù ọwọ́ ọ̀tún ni àwọn nǹkan míì nínú àwọn iṣẹ́ tó kù bí àwọn mọ̀fúrát àlùfọwọ́ òṣìṣẹ́ bizat ọwọ́ jíjẹ àti mímu àrẹ́bìtì ẹ̀sán yẹn fún wa sallallahu alaihi wasallam àrẹ́bìtì ní ilé ayé àkùl ahadukum بشماله ولا يشرب بشماله فإن الشيطان يأكل بكني بشماله ويشرب بشماله alámi ni a máa jẹun pẹ̀lú ọwọ́ òsì bẹ́ẹ̀ ni ẹ máa mú mi pẹ̀lú ọwọ́ òsì nítorí pé ṣàìtàn òní máa ń ṣe kí ni òní máa ń jẹun pẹ̀lú ọwọ́ òsì òní máa ń mú pẹ̀lú ọwọ́ òsì ẹ má jọ ṣàìtàn pẹ̀lú ìṣe yín. so ni táwọn Muhammad sallallahu alayhi wa sallam ló kọ́ wa. حديثي قتل وعن حارثة بن وهب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل الناس كل أطل جواس مستكبر متفق عليه قالوا إن شاء الله صلى الله عليه وسلم هذا àrísà بن وهب ó أوبتي أنا محمد sallallahu alaihi wasallam sọ pé aláwọ̀ kìkìrì kún bí àálì náà ṣe fún yín nírò nípa àwọn ọmọ náà ṣe fún yín nírò kí sàlàyé fún yín nípa àwọn èrò náà wọn ni ó ń ṣe lọ́ni kullu utullin jawaz mustaqbil kullu utullin a ní gbogbo àwọn oní ilé kókó utullin àwọn oníkíni àwọn oní ìlé kókó ṣẹ̀rí ọ̀gálí èèyàn máa mú nǹkan lé kókó tọ́rọ bá dùn àtàwọn èèyàn pọ̀ yóò lé kókó jù lórí ẹ̀ bó bọ̀rọ̀ ẹ̀sìn gan náà yóò ṣe kí ni yóò lé kókó fọlọ́n sọ bára bí Muhammad sallallahu alayhi wa láti ṣe kí ni láti treat àwọn èèyàn bí rọ́ọ̀fà láti treat wọn pẹ̀lú àánú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. فبرحمة من الله لنت لهم ولو كنت فظ غليظ القلب لانفضوا من حولك ọlọ́run látara àánú àwọ ọlọ́run ló jí kí àánú mi kò ṣe kí ni ó ṣe linta lahum kó rọ̀ fáwọn èèyàn ìbádàlá hikma wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ dáwà yìí tá a bá báwọn èèyàn lò á bọ̀rọ̀ lókì ní àlìyìn atọ́lára ìfún àrí pé méjèèjì ló mẹ́nu Islam àlínú wa ṣídà á lo pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ láì tó yẹ ká lò á lo èyí tí kókó láì tó ṣe kí ni tó yẹ ká lò tá a bá wo àwùjọ tá à ń bẹ nínú ẹ̀ yìí kò sí èméjì ni wípé èyí tó gbókè jù líìnù ni ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àánú ká fi báwọn èèyàn lóńtorí pé ìta gbé dání yẹn ọ̀rẹ́dì ó le fún wọn láti gbà bó ṣe lè fún àwọn kèfèrí láti gbà lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam yẹn ló bá ti ṣẹ́gun bá sọ wípé ákùrù táwa yìí ákùrù lè àsìkò ká ṣe kí ni ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn lò ní wọn àti ẹ̀ nídìí láti sọ fún ẹ ìwọ́n gan wọ àwọn tó wà ń lé yín wọ àwọn tó wà ń lé yín aláta ilépo nǹkan kan ò tiẹ̀ yé wọn tòhánàlá ẹni tó gbé ọtí dání tó fi igbó tẹ̀lé ó gbé ọtí sọ́wọ́ ọ̀tún ó gbé gbó sọ́wọ́ òsì tẹ̀ fún fẹ́ bàtà rẹ̀ jẹ́ ni ọ̀rẹ́dì wá sí wò lẹ́fẹ́ fi kí irú èèyàn báyìí tí wọ́n pàdé irú ẹ̀ pé pa ìwọ ọkẹ̀ ìwọ tẹ̀ ti wọ náná bó ṣe wà yẹn subhanallah ìyẹn tún lè ní mo wo Facebook mo wo lánàá ni èyí tó jẹ́ ọ̀gá àwọn igbó labí ó dẹ̀ ń ka kíní alikunus ó dẹ̀ ń kà ìnàlélẹ́wà subhanallah ẹ̀kọ́ ní píkọ̀ ẹ̀ mi ní láti dárúkọ ẹ̀ wá ti mọ́ wọ́n pẹ̀lú àwọn ní malian àbí ẹ̀kọ́ ní píkọ̀ ẹ̀ kan tó ti ṣe wà límọ̀ àbí ó náà dídí pọ́sì kìíní yẹn sórí fíìsì aláwọ̀ mọ́tàkọ́ gbalì sọ̀rọ̀ àtọ̀ náà yà subhanal musta'an náà kí àwọn abọ́ sí ibi tẹ́ni ẹ ti pósì kí ní yẹn kí wọ́n máa ṣépè fún kí wọ́n máa ẹ̀rọ lọ́wọ́ ni abẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ ni bí bàbá mú ẹnìkan tí wájú ànábì wọn ló mu tí wọ́n mu wá ọwọ́ àná wọ́n fún lẹ́gba ó lọ wọ́n tún tún mú wá wọ́n tún nà wọ́n tún mú wá lẹ́ẹ̀kẹta wọ́n tún wá fún lẹ́gbẹ́ bàtà fún lẹ́gba kánà wọ́n ṣépè fún wọn ni àbí ànábì ńlá ńlá ńlá látọ̀ inú ṣàìtọ́nù àlẹ́ yìí ẹ má tún ran ṣàìtọ́nù lọ́wọ́ lé lórí ó ti jẹ́ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ atẹ́gbàpò ni ẹ̀ tí wọ́n á fún lépè ẹ má tún ran ṣàìtọ́nù lọ́wọ́ lé lórí ànábì kọ́ ọ̀pá ẹni tó ṣe kíni tó ṣépè fún yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kò tí ẹni jù ń pé àwùjọ táwa yìí àti ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn èèyàn lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní translate sí ká compromise ẹ̀sìn wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní translate sí ká ṣe kí ni ká compromise ẹ̀sìn wa eléyìí ni káńkégbé fún àwọn ọmọ ìyá wa ráràlá ó ń pè ẹ́ lóní bídíà ó ń bàbá ó ń pè lóní bídíà wọ́n wá ń tẹ̀ láti ọgbọ́n yìí pé ah ẹni yóò dẹ̀ ṣe bídíà wò lágbèlágbè wá ní rárá o kò irọ́ o ní bídíà náà ni o. kí ló fẹ́ gbà wípé oníbídìí àyẹn ni ó sílẹ̀ pàlùjánà fún wọn ni. ó ṣe mistake láti má pè ní oníbídìí látara àwọn nǹkan míì torí ó lóore fún ẹ̀ náà. àwọn míì wà ọ̀rọ̀ bídìí àwọn tó hàn sáwọn èèyàn ni kò rújú rárá. ìsìláàmù dẹ̀ fọ́ mú ọ̀rọ̀ à. àmẹ́ni tó ń sọ fún mi kó sọ pé ẹni yìí á ó tẹ̀lé tí ó kó sínú bídíà wọ́n tún wọ́n ń gbìyànjú láti sànú ẹgbẹ́ rárá kò kó sínú bídíà látara àríyá àwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí wọ́n ní no rárá tẹ̀ àmọ́ kó sí náà ni ó kó sí náà ni ó bọ̀rọ̀ kó náà ni à inna lillahi wa inna ilaihi raji'un ọlọ́mọ àdìkẹ́lá kó sànú wa. a lè fi ilé kókó ká pàtàkì jùlọ nínú àwùjọ tá à ń ṣe kí ni tá à ń bẹ̀ ń bẹ̀ ìyẹn ló ń ṣe náà ni ṣe ń fún yín ní ìrò nípa àwọn èrò náà olóòótọ́ lè gbogbo ní ilé kókó jawazin alájàndílà mostekbir oníkíni onígbèrèàgẹ èèyàn ẹ wo ìròyìn mẹ́ta tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kí ni tó kó sínú ọ̀rọ̀ yìí hadith tó tẹ̀lé حديث سعيد سعيد الخدري رضي الله عنه عن يرى قلوه عن النبي صلى الله عليه وسلم قال أنا شلون في احتاجت الجنة والنار يري ومعري إنها الجنة وانشي انفانفا عليها جيه لا يرى فقالت النار إنه أطلعي فيها جبارون والمتكبرون أني إحدى وتما بينين ويمينا agabaru àwọn ajẹnimípa alimutakabirun àwọn onígirimọ́ńkà àwọn alimutakabirun àwọn onímọ̀tòmọ̀tò èèyàn àwọn tí ó máa bẹ nínú èmi nìyẹn wàkàlá ti jánà wọn náà jánà náà bá kọ́ báyìí pé fi yàtọ̀ àfa ọ̀nà wàmọ̀tàkínú ọ̀nà ẹ̀rọ àwọn tí ó máa bẹ lọ inú èmi àlùjánà àwọn ọ̀lẹ èèyàn àwọn aláìní bàbá méjì jọ ń sàrin ìjìn báyìí faqada Allahu baynahuma ọlọ́ba ti dájọ́ láàrin àwọn méjèèjì ọlọ́ni innaka aljanna rahmati ẹ̀rí ìwà àlìjánà ìwà àlìjánà oríwà àlìjánà rahmati àánú èmi ọlọ́run ló jẹ́ arham bika man asha yìí máa fi ẹ́ kẹ́ gbogbo ẹni tó bá wù mí wà innaka an oríwọ̀ náà oríwọ̀ náà àdáàbí ìyà ló jẹ́ wàhádìbù bíkà mẹ́nà ṣáà ń sì máa fi ẹ́ jẹni níyà gbogbo ẹni tó bá ṣe ní tó bá wù mí wàlàkìlẹ̀ ikù máa àláyá mẹ̀lúhà àmọ́ kíní kejì yín o èmi mo ní ládẹ́bù wípé ẹ̀mẹ́jì náà lẹ́ẹ̀kún ẹ̀mẹ́jì lẹ́ẹ̀ṣe kí ni lẹ́ẹ̀kún táyé òní tẹ́kù nínú yín ṣe pé ọlọ́kọ̀ọ́ náà Al-Qur'an yawma naqul li jahannam alim talati wetekul alim mazi ọlọ́ni ọjọ́ tá a máa bèrè lọ́wọ́ ọ̀nà alim talati tí o ti kún tó tó ti tó wetekul tí nánú máa fìdí báyìí pé alim mazi tó tún sẹ́kù ni tó tún sẹ́kù ni ọlọ́mọ fi wá séènì iná má jẹ́ ká tọ́ iná wò rárá má jẹ́ ká mọ bó ṣe ọlá àti tóbi rẹ̀ so àti ní o àtàlùjọ náà ni méjì ó pàṣẹ kí ni méjèèjì náà ni ó ni ó kún lọ́jọ́ gbèǹde alkiyama hadith tó tẹ̀lé wàhánà àbí Hurairah radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qala la yanzuru Allahu yawma al-qiyama illa man jarra idha ra'u anábì ní ọlọ́run ọba àníkẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí aṣọ rẹ̀ bá ń wọlẹ̀ ní ti gbéraga ọlọ́run ní tíjú wọn lálùkìyàmà ọlọ́run nípa àánú wò wọn lálùkìyàmà ẹ wá àdìsí tó tẹ̀lé yẹn àdìsí àbúrò rírà ni pẹ̀lú ògbọ́rọ̀ ibẹ̀ là á dúró sí wọ́n ní wàá nà ó kọ́ ọ̀la kọ́lá rasulullah wọn ló ń ṣe ọlọ́run kíkẹ́ àtọ́lọ́run àti ọlá rẹ̀ fún bá sọ́bà yìí pé sàlẹ́sọ̀tún láàyè tẹ̀lé mu láwùyá mọ̀ kíyàmà ọlọ́run bí ní ẹ̀ẹ́rí àwọn èèyàn mẹ́ta kan ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ lẹ́kìámà wàlá yùdà kíhìn kò ní fọ̀ wọ́n má wàlá yàngúrú iléyìn ọlọ́run ní tíjú àánú ẹ̀ kò ní fi wò wọ́n wọ́lá àwọn màdáàbùn àlìm ìyá ẹlẹ́ta elérò yóò máa ṣe kí ni yóò máa jẹ́ tiwọn. àwọn ìyàwó làwọn mẹ́ẹ̀ta náà àkọ́kọ́ ṣẹ́ríkù záání àgbàlagbà onízìnà àgbàlagbà oníkíni onízìnà tí wọ́n pé zina tẹ́lẹ̀ haram ni àbí minal karahiyya right wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila so àgbàlagbà tó tún wá kó sínú ẹ̀ because ó ti wà nípò tó ṣe wípé ó ti ń súnmọ́ cross over so ẹni tó yẹ kí irú nǹkan báyìí kó sá fún un pé ṣáwà lánàá ló gbé débẹ̀ ni àbí ẹ̀yìn níbẹ̀rù ọlọ́run sàwọn ni ṣéìkù dání àgbàlagbà onídìínà ọlọ́run kó tó wà ń bẹ̀ wà máàlùkù kàdá ọba òkùrọ́ kàdá yẹni olórí tó jẹ́ òkùrọ́ because àwọn èèyàn ti fọkàn tán ara yìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ipò tó wà ipò tó ṣe wípé tó bá sọ náà làwọn èèyàn ó gbọ́ kí ló kó wá ń parọ́ fún wọn fún ẹlẹ́ẹ̀kẹta oníkíni wàhálùn mustakbir hádà wà ṣáàyè eléyìí ni ẹ̀rí ibi báyìí wàhálùn mustakbir al-ail ìmọ̀nà al-faqir àti tálákà onígbèraga tálákà oníkíni onígbèraga because nígbà yìí fẹ́ẹ́ ti pé nínú àwọn nǹkan tó máa ń bí gbèraga sí ẹ̀ lára owó torí ọdún yẹn táwọn afáfá làyé ẹ̀ nínú ọ̀kan tó lè fi gbèrè aga sí ẹ̀ lára owó jẹ́ kan tó bá ní yóò fi árí gbogbo àwọn èèyàn ìmọ̀ ó lè ṣe kí ni ó lè fi gbèrè aga sí ẹ̀ lára ipò ipò ọlá ó lè fi gbèrè aga sí ẹ̀ lára tí òsì náà tún yẹ kó fi gbèrè aga sí ẹ̀ lára àìlú mùsẹ̀sìdì tálákà onígbèraga ààrẹ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀mí ẹ̀mọ̀ tó ṣe lọ́hùn tó fi mú eléyìí wá àti ìjẹta látàkó túmọ̀ sí pé èèyàn máa yẹpẹrẹ rẹ̀ fine àbí wàá maintain ìjẹkúrọ̀ mi life àbí but kó tún wá ṣe kí ni kó tún wá ní ìgbéraga ẹ̀mẹ́ tí ò ní kankan tó tún mọ fọ́ǹpù wájú àwọn èèyàn wọ́n lọ tó bá mọ ẹni mo ní lákàtì ó lè mọ́ ẹni tẹ́ǹkọ̀mọ́ ó ń kó bá rẹ̀ ní àbọ̀ntúndà rẹ̀ ṣe ó ń kọba rẹ̀ ni oríṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run bá dikẹ́ lọ́nà ṣe kíni kò ní bá wọn sọ̀rọ̀ láti kíá wọn kò ní fàfọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni ò ní fi jú àánú wò wọn láti kíá wọn abẹ́lọ́run bá dikẹ́ ọlá ó tún wa ṣe nínú wa wa kó mọ̀ ṣe wá lónígbéraga èèyàn ó ṣe wá lẹ́ni ìrẹ̀lẹ̀ ẹni tó lè ṣe ìrẹ̀lẹ̀ fáwọn èèyàn láti lè fi òdodo hàn wá ọlọ́run kó lé ìwà ìgbéraga kó lè jù sẹ́ni kọ̀ọ̀kan wa torí pé irú àwọn wà báyìí tí yóò bá ṣe ìkẹ̀gẹ́ dáná ní Muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ kí ni tó ṣe ọlọ́run sọ ó ṣe ọlọ́run ní ẹ̀rí alkebor batorul haq ìmọ̀ tẹ̀wọ̀dọ̀ mọ́lẹ̀ ìgbéraga ó lè fìyàn débi wípé kó má máa gba òdodo kó máa gbá òdodo dànù rọ̀gámtù náà kó dẹ̀ máa ṣe kí ni kó máa yẹ pẹ̀lú àwọn èèyàn subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا